ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ Jésù ayérayé nínú àwọn ọ̀run ìjìnlẹ̀ ìfẹ́ agbẹ́yẹ̀yẹ́ga ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run ọ̀run à ń lọ nínú ọ̀rọ̀ rẹ o onímọ̀jẹ̀mú ẹ bá wa sọ̀rọ̀ níbi látètè kọ́ ti ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run tó o kí gbogbo ògo jẹ́ kí Kristi olúwa àtòrùgbàlà wa àmín àyànfẹ́ mo kí pé ẹ kú ọjọ́ ìsinmi mo kí ní káàbọ̀ sí abala òróró náà lórí ètò yín ètò wa ẹ kú ọjọ́ ìsinmi bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn náà ni a ti sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní ẹnu ọ̀nà òdodo the Great of righteousness lónìí a máa gbé àkòrí mi yẹ̀wò lélẹ́yìí tí a sọ fún oṣù kejìlá ọdún 2023 ẹ jẹ́ kọ́kọ́ máa kí wípé a kú oṣù tuntun nínú oṣù kejìlá yìí eh, lọ́dún twenty twenty three àkòrí tí a gbé yẹ̀wò ni mo pè ní ta ni Jésù yìí gan-an ta ni Jésù yìí gan-an who is this Jesus Jésù tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ta ni gan-an lónìí ó fẹ́ jẹ́ pé bí ìfáàrà ni tí wọ́n fún wa nínú lábẹ́ àkòrí ọ̀hún bí bá wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àbí ọ̀sẹ̀ bíi mẹ́ta tó kù nínú ọdún ni a á lórí ọ̀fẹ́ láti ṣe lálàyé dáadáa ẹni tí Jésù ń ṣe bó tilẹ̀ jẹ́ wípé ìtàn mélòó lọmọ fẹ́ pa nípa bàbá rẹ̀ ọ̀rọ̀ mélòó ni ọmọ lè sọ nípa bàbá rẹ̀ gan mélòó la fẹ́ kà lẹ́yìn adípèlé ọ̀rọ̀ mélòó la fẹ́ sọ nípa Jésù olùgbàlà gan bíbélì tiẹ̀ fi yé wa wípé ó ní ohun púpọ̀ tí jésù ṣe ó ní johannu ló tiẹ̀ kọ àkọsílẹ̀ ọ̀hún ó ní bí wọ́n bá ní kí wọ́n máa kọ ní kò fẹ́ẹ̀ rí sí ààyè ẹ̀tọ́ láti gbà á nínú ayé nínú àwọn tí jésù ṣe mélòó la fẹ́ sọ nínú ẹni tí jésù jẹ́ mélòó la fẹ́ sọ gan bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run à á sọ ẹ̀wọ̀n bá ẹni tí jésù ṣe gan ní pàtó ta ni jésù gan-an ni àkórí ọ̀hún who is this jesus ẹni tí kristi jẹ́ àti iṣẹ́ rẹ̀ wàá fẹ́ mọ̀ ta lẹni tó ń pè ní kristi jésù yìí kí ni iṣẹ́ rẹ̀ gan-an lóun ló ti jẹ́ síra ẹ̀dá kí ni bíbélì wí nípa rẹ̀ kí ni bíbélì sọ gan-an nípa jésù olùgbàlà hmm, kí ló ń gan tìkára rẹ̀ kí ló wí nípa ara rẹ̀ jésù kristi. Eh? ta ni wọ́n ń pè gan ta ni Jésù yìí jẹ́ ẹ jẹ́ sínú ìwé ìrere Matthew gẹ́gẹ́ bí ẹ ti pé oṣù kejìlá oṣù tí a máa ń ṣe ayẹyẹ àyájọ́ ìbí Jésù olùgbàlà ni ẹ̀kọ́ náà là á ṣe títí di ìgbà kérésì á gbé dáadáa nínú ìwé Matthew orí kìíní kọkànlélógún síwájú bí ti wí ó kan Jésù ni pe orúkọ nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ẹgbẹ́ dáadáa and she shall bring forth a son and thou shalt call his name Jesus for he shall save his people from their sins he shall save his people from their sin. ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa Jésù yìí òun ni wípé ẹnìkan tí a bí ẹ ń bí ẹgbẹ̀rún ọdún méjì ó lé dáadáa sẹ́yìn ni hmm. ẹnìkan tí a bí sí nasareti tàbí ní Jerusalem tàbí ní orílẹ̀-èdè Israeli bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹgbẹ̀rún ọdún ó sì lé ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ni ìwé mímọ́ wa sọ fún wa wípé orúkọ rẹ̀ ni wọ́n pè ní Jésù gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ti wà kó tó di pé a bí ẹni tí à ń pè ní Jésù yìí a man called God a man called Jesus a man called God a God called man ẹni tí wọ́n pè Jésù fún wa nu nígbà tí a bá ṣe àlàyé dáàrin kan òun ṣe àlàyé ibẹ̀rún dáadáa fún wa nínú èdè tí mo ṣẹ̀ṣẹ̀ lò tán pé Jesus Christ a man called God and a God called man Jésù Kristi ọkùnrin kan tí wọ́n ń pè ní ọlọ́run tàbí tí a tún lè sọ wípé ọlọ́run tí wọ́n ń pè ní ènìyàn àyànfẹ́ kò sí bí a ti sọ̀rọ̀ nípa Jésù olùgbàlà tí a ní sọ̀rọ̀ nípa jíjẹ́ ọlọ́run rẹ̀ bí a bá wá sọ̀rọ̀ nípa jíjẹ́ ọlọ́run rẹ̀ a tún gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa jíjẹ́ ènìyàn rẹ̀ torí ẹrú fún wa wípé yóò sì bí ọmọkùnrin kan ìwé ìrìmọ́tì orí kìíní ẹsẹ̀ kọkànlélógún ni mò ń kà wọ́n yóò sì bí ọmọkùnrin kan jésù ní wọ́n pe orúkọ rẹ̀ nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. mo wí fún wa pé àsọtẹ́lẹ̀ ti wà ṣáájú kó tó di wípé a bí ọkùnrin yìí ẹni tí a ń pè ní jésù a ti rí àsọtẹ́lẹ̀ nínú ìwé nínú àwọn àsọtẹ́lẹ̀ tá a rí ẹ̀já wo ti àsọtẹ́lẹ̀ wòlíì àìsáyà àsọtẹ́lẹ̀ wòlíì àìsáyà ní orí kẹsàn-án orí kẹsàn-án káwo ẹsẹ̀ kẹfà rẹ̀ nítorí àkókò bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ láti kà nínú ilé wọ́n wo ìwé àṣàyà wọn lè kà láti bí ìwé àṣàyà orí kẹsàn-án kẹwò láti ẹsẹ̀ kìíní sísàlẹ̀ dáadáa ṣùgbọ́n torí àkókò wa wọ́n wò láti ẹsẹ̀ kẹfà ni ó kà fún wa kẹgbẹ́ àsọtẹ́lẹ̀ nípa ẹni tá à ń pè ní Jésù olùgbàlà yìí kó tiẹ̀ tó di pa kó tó di pa Jésù yìí ọmọkùnrin tí ìwé eré mọ́tì orí kìíní sọ̀rọ̀ nípa rẹ̀ pé àbí a sì porúkọ rẹ̀ ní Jésù pé nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. ẹ̀ controversy wà lórí àwọn ènìyàn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀ ọgbà lọ́wọ́ ènìyàn wa máa sọ wípé Ísírẹ́lì la rán sí pé àwọn ènìyàn rẹ̀ la sọ wípé yóò gbàlà ṣùgbọ́n wọ́n ti gbàgbé wọ́n ti gbàgbé tí a pè tí ó tó ti a kọ síbẹ̀ pé ẹ̀ṣẹ̀ wọn èyí hmm, Róòmù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún pé gbogbo ènìyàn ni wọ́n ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògùn ọlọ́run torí náà tó ṣe orílẹ̀-èdè israel nìkan ni ó dẹ́ṣẹ̀ gbogbo ènìyàn ní bíbélì pé bí bíbélì bá máa ń lo èdè ọ̀hún pé yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ó túmọ̀ sí wípé kan wà láàrin Jésù àti àwọn ènìyàn gbogbo ènìyàn ò wípé nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ ní ìyanu eléyìí àkọ́kọ́ olùdámọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ni ọlọ́run alágbára eléyìí ní kẹta bàbá ayérayé eléyìí ní kẹrin ọmọ aládé àlàáfíà orúkọ karùn-ún ní orúkọ mọ́nì tí ó bá àsọtẹ́lẹ̀ jáde wá àwọn àwọn ìgbé ayé ọ̀hún àáwò orúkọ ọ̀hún àáwò bí ó ṣe rí ṣe pẹ̀lú ohun tí a kà nínú ìwé ìrere Mátíù orí kìíní lẹ́ẹ̀kan ẹ jẹ́ n ka ẹsẹ̀ keje sí nínú ìwé wòlíì Àìsáyà orí kẹsàn-án ó ní ìjọba yóò bí sí hmm. ìjọba yóò bí sí àlàáfíà kì yóò ní ìpẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti máa fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé ìtara olú àwọn ọmọ ogun yóò ṣe èyí àsọtẹ́lẹ̀ rẹ̀ kó tó di pé a bí ọmọ ọkùnrin ọ̀hún nínú ìkan nínú àwọn àsọtẹ́lẹ̀ tó pọ̀ tí a ti sọ nípa ìbí olùgbàlà àsọtẹ́lẹ̀ wọn á fẹ́ ṣẹ ní àárín ó ti ṣẹ nínú ìwé ìrìn Matthew àwa tí wọ́n ń tẹnu mọ́ nínú àsọtẹ́lẹ̀ pé yóò sì bí ọmọkùnrin kan yóò sì ní ìwọ́pẹ̀ orúkọ rẹ̀ nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn mo sì ti sọ fún alẹ́ kan pé ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún ó ti ṣàlàyé àárín òun dáadáa pé gbogbo ènìyàn ni wọ́n ṣẹ̀ kì í ṣe ọmọ Ísírẹ́lì nìkan kì í ṣe apá àbìkan lórílẹ̀‐èdè àgbáyé nìkan gbogbo orílẹ̀‐èdè àgbáyé gbogbo ènìyàn tí ó wà nínú ayé yìí gbogbo wọn náà tara Ádámù àti Éfà ṣàn jáde wá gbogbo wọn ni wọ́n sì ti eh, eh, tí wọ́n ti dá fìlà àti agbádá ẹ̀ṣẹ̀ eh, láti ara Ádámù wá torí nípasẹ̀ ádámù ni ẹ̀ṣẹ̀ gbà wọnú ayé lẹ́sìn yìí àwa bí ọmọkùnrin kan pé kí o lè gba gbogbo ènìyàn là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ohun àkọ́kọ́ tẹ́ mọ̀ pa jésù nítorí pé ni jésù yìí n tí àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ ìjà kọ́mọ̀ ni wípé olùgbàlà ni bóyá kò ìbéèrè yìí tí a pè ní pé ta ni Jésù yìí gan who is this Jesus ó yàtọ̀ sí ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kì í fi bẹ́ẹ̀ béèrè ìbéèrè ọ̀hún kò kọ́mọ̀ bí ìbéèrè tí àwọn èèyàn máa ń béèrè pé ta ni Ọlọ́run gan èyí ọ̀pọ̀ àwọn èèyàn á bá béèrè pé ta ni Ọlọ́run ṣùgbọ́n ìbéèrè eléyìí sọ pé ta ni Jésù yìí gan who is this Jesus ẹ rí i wípé. kì í ṣèbéèrè pé ǹjẹ́ Jésù yìí pé ṣé ó ti exist torí kò fẹ́ sí ẹ̀sìn nínú àwọn ẹ̀sìn tó jẹ́ gbòógì lágbàáyé bó tilẹ̀ jẹ́ pẹ́sìn tí ń bẹ láyé pọ̀ àkọsílẹ̀ àti research ó fi hàn pé ẹ̀sìn tí ń bẹ láyé ìfẹ́ lọ bí ẹgbẹ̀rún bíi mẹ́rin hmm. ó lé lẹ́gbẹ̀rún mẹ́ta gan lẹ́sìn tí ń bẹ láyé ó lọ bí ẹgbẹ̀rún mẹ́rin ìlẹ̀sìn ní ẹ̀sìn tí ń bẹ láyé onírúurú ẹ̀sìn ló wà ṣùgbọ́n lára bí àwọn ẹ̀sìn tí ó jẹ́ gbòógì arígbẹ̀ àwọn ẹ̀sìn bíi mẹ́fà kan tó jẹ́ gbòógì láàárín àwọn ẹ̀sìn wọ̀nyí ṣé wàá rí lára àwọn ẹ̀sìn tí mo sọ yìí ní tó jẹ́ bíi mẹ́fà yìí ibi èyí tó pọ̀ jù ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún tó pọ̀ jù ní wọn bí ẹ̀sìn bíi mẹ́ta tàbí bíi mẹ́rin ni wọ́n ni kò ní gbogbo wọn ṣàlàyé ẹni tí Jésù ṣe ṣùgbọ́n àlàyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni púpọ̀ àwọn ẹ̀sìn yìí ṣe àrí àwọn kan nínú àwọn ẹ̀sìn ọ̀hún tí wọ́n pè ní wòlíì tí wọ́n pe Jésù pé wòlíì ni àwọn kan pè ní pé olùkọ́ni pé wọn àwọn kan ti sọ wípé ènìyàn mímọ́ ni a ti rí àwọn ẹ̀kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n pè pé ah, ẹni mímọ́ ni ohun mímọ́ wọ́n pè Jésù lóhun mímọ́ wọ́n pè ní wòlíì àwọn kan pè bẹ́ẹ̀ àwọn kan kan pè pé ah, olùkọ́ ọ̀rọ̀ ni olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo ìwọ̀nyí náà ló dáa gbogbo ohun tí wọ́n sọ yìí tó gbé wọ́n rí ohun tí wọ́n mọ̀mọ́ ni wọ́n ṣe lálàyé ṣùgbọ́n ìbéèrè wa sọ pé ta ni Jésù ọ̀hún gan-an kí ni Bíbélì wí nípa rẹ̀ kí ni Jésù gan-an tìkára rẹ̀ kí ni wí nípa ara rẹ̀ ẹ má gbàgbé mo wí fún yín pé ẹ̀kọ́ tòní yóò dàbí ìfáàrà nínú ètò ẹ̀kọ́ ọ̀hún ìfáàrà ni ó jẹ́ torí ohun tí bíbélì pè jésù ìlágbára àti pé ohun tí jésù pè ra rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtaríkà nínú bíbélì ó ti kọ́kọ́ pe jésù fún wa wípé ìtumọ̀ orúkọ rẹ̀ ni pé yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwọn wo wá ní ènìyàn Jésù kó tó di pé a mọ àwọn ènìyàn Jésù ẹgbẹ́ mi sọ́lẹ̀ kan ní ìwé rómù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún kó tó di pé a wà mọ̀ wọ́n dáadáa ìwé rómù ti wípé pé gbogbo ènìyàn ni yóò ṣẹ̀ ní ìsìn a sì sọ pé àwọn ènìyàn rẹ̀ ni yóò gbà làkúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo ayé ló sì lẹ́ṣẹ̀ yìí o káwá tó wá mọ àwọn ènìyàn Jésù àkọ́kọ́ mọ Jésù tá ti wá mọ ẹni tí Jésù ń ní àárín àwọn ènìyàn rẹ̀ ni ó ṣẹ̀wá tó yé wa dáadáa gbangba ṣùgbọ́n ìwà àkọ́kọ́ tẹ́ mọ̀ nípa Jésù ni wípé olùgbàlà ó ní yóò sì bí ọmọkùnrin kan Jésù ni wọ́n porúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là nínú wọn gẹ́gẹ́ bí ènìyàn ó jẹ́ olùgbàlà náà náà kejì tẹ́ mọ̀ nípa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 ìyà àìnípẹ̀kun nígbà tó wá di ẹsẹ̀ seventeen nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá àráyé lẹ́jọ́ àyà yìí ń ṣe lálàyé pé Jésù jẹ́ ọmọ ọlọ́run àlọ́fẹ́ òun ẹlẹ́ẹ̀kejì ẹ̀tú kan lẹ̀ Jésù jẹ́ olùgbàlà Jésù jẹ́ ọmọ ọlọ́run àwọn tí bíbélì sọ nípa rẹ̀ nínú ìwí yìí o ta ni Jésù yìí gan-an tí bíbélì sọ nípa rẹ̀ rèé o ta ni Jésù yìí gan-an hmm? ìyẹn náà kẹta ẹja tó lọ sínú ìwé ìròyìn Jòhánù ọ̀hún mo ti wí fún pé ìfáàrà ni tòun yóò jẹ́ àwọn máa tu wọ́n máa ṣe lálàyé dáadáa ẹja wo ìwé ìròyìn Jòhánù orí kìíní káwo orí kìíní láti ẹsẹ̀ kìíní síwájú ó ní ní àtètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ó náà ní wà ní àtètè kọ́ṣe pẹ̀lú Ọlọ́run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 ìtàn mélòó ọ̀rọ̀ mélòó la fẹ́ sọ so Jesus is many things a lè sọ pé ohun púpọ̀ lẹ Jésù ti kára ẹ wípé ó ní ohun púpọ̀ ni mo ni mo fẹ́ sọ fún ẹ̀yin ni mo ní láti sọ fún ẹ̀yin nínú ayé ní ìwé ìrere Jòhánù ṣùgbọ́n púpọ̀ rẹ̀ gan ni àwọn èèyàn ò lè gbà hmm? ó ní ẹjẹ ẹjẹ ìkàrí ní ìwé ìrere Jòhánù orí kẹjọ ẹsẹ̀ twenty six fún yín ó ní mo ní ohun púpọ̀ láti sọ ó ní àti láti ṣe ìdájọ́ nípa ayé so Jesus Christ is ó pọ̀ ó jẹ́ tá a lè tá a lè sọ tán ṣùgbọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ là ń mú wá fún yín Jésù jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀túmọ̀ eléyìí ò dájú látètè kan ṣe ni ọ̀rọ̀ ń wà nígbà tó wọ́n ṣàlàyé tí ọ̀rọ̀ ń jẹ́ ọ̀rọ̀ ń pé ọ̀rọ̀ ń òun ni ìyè <clears throat> ìyè ìyè aráyé ẹnikẹ́ni tó bá ń fẹ́ ìyè ẹnikẹ́ni tó fẹ́ ní ìyè àìlépẹ̀kún n tí ó ní ni pé kò ní Jésù ẹni bá ti ní Jésù ó ti ní ìyè torí náà Jésù jẹ́ ìyè àìnípẹ̀kun pín Bíbélì sọ bẹ́ẹ̀ àwọn sọ ń pé kí ni Bíbélì yóò pa rẹ̀ gan-an ètí Bíbélì tí yóò pa Jésù nìyẹn ó pè ní ìyè ìwé ìwé ìrere Jòhánù orí kìíní ẹsẹ̀ kẹrin ó ti pè ní ọ̀rọ̀ jésù ní ọ̀rọ̀ ó lè wà látètè kọ́ṣe ẹnìkan mọ̀ bí wípé bí òun ló ṣe wá pé ṣé wọ́n dárúkọ jésù níbẹ̀ báyìí báyìí sọ pé òun látètè kọ́ṣe ní ọ̀rọ̀ wà pé a sì wá pè lọ́rọ̀ yóò yẹ eyín báyìí ní ẹ ṣe sùúrù nígbà tó wá tún dé ẹsẹ̀ kẹrin ló wá wí fún wa wípé òun ní ìwé ó wá ní ìwé náà sì ni ìmọ́lẹ̀ òní ẹ̀tọ́ tí mo pa Jésù nù Jésù ni ìmọ́lẹ̀ ṣe ẹ rántí dáadáa èmi ní Genesis orí kìíní gbà Ọlọ́run sọ wípé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà hmm, jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ẹ rí i wípé ọ̀rọ̀ lọ́lọ́run sọ ọ̀rọ̀ ló mú ìmọ́lẹ̀ wá ọlọ́run èyí tẹ́ kí ìmọ́lẹ̀ fi dé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ ò sì wà ìmọ̀ ọ̀rọ̀ òun ló mú ìmọ́lẹ̀ jáde wá ó rí pé ọ̀rọ̀ òun náà ló bí ìmọ́lẹ̀ ló bí ìbáyìí nínú ìwé ìròyìn bíi àánú orí kìíní yìí ọ̀rọ̀ òun ọ̀rọ̀ òun nípasẹ̀ ọ̀rọ̀ òun la dá ayé òun la fi dá gbogbo ohun tí ń bẹ nínú ayé gbogbo olùwà wí fún ọ pé ó ní lẹ́yìn rẹ̀ a kò sì dá òun kan nínú ohun tí a dá so ọ̀rọ̀ ọ̀hún ló fọ̀ọ̀mù ayé yìí nítorí mọ̀ nípa Jésù Jésù ni ọ̀rọ̀ Jésù ni ìyè Jésù ni ìmọ́lẹ̀ aráyé ní ẹsẹ̀ karùn-ún wá pé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn òkùnkùn náà borí rẹ̀ Jésù jẹ́ tí òkùnkùn ò lè Jésù jẹ́ tó ti borí ayé tí ayé ò lè borí ẹ̀ ẹ̀rí wípé lẹ́yìn ikú àti àjíǹde rẹ̀ ẹ̀gbọ́n tí ó béèrè lọ́wọ́ ọkú ó ní ikú oró rẹ̀ dà ṣe mọ̀ pé n tí sàtánì gbà lérò n tí ẹ̀ṣẹ̀ gbà lérò táyé gbà lérò ni wípé àníjọ́ ṣàṣeyọrí iṣẹ́ ẹ̀jẹ̀ akàn má gbélébù ẹ̀pá bí Pílátù ti gbìyànjú tó pé bóyá òun lè ré ikú ọ̀hún òun lè gba Jésù kúrò ẹ̀ láti má kú ikú orí igi àgbélébù àwọn ọmọ ẹ̀yìn fà kíkọ́rí wọ́n fi jígà kọ́rùn wọ́n ní ráéláé wọ́n ní ṣé rí bá nọ́bà ọ̀daràn òun ni ó dá sí fáwa jẹ́ ó máa tẹ̀ wájú iṣẹ́ ọ̀daràn rẹ̀ ṣùgbọ́n bí òsì àkìrìṣeré ògùn ẹni ọba àkànmágbè lè dúró hmm. wọ́n rò pé wọ́n ti parí iṣẹ́ Sátánì pinnu ọkàn wọn láti ṣiṣẹ́ burúkú ọ̀hún wọ́n sì wọ́n sì gbaṣẹ́ ọ̀hún ṣe Sátánì sì rò pé òun ti borí ṣùgbọ́n ìgbébè tí Jésù béèrè lọ́wọ́ <laughs> lẹ́yìn ikú orí igi àgbélébù ó wí pé ikú òru rẹ̀ dà ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà àti kú àti sa òkú kò sí kankan tó lè sì fún Jésù olùgbàlà torí pé Jésù ti ṣẹ́gun wọn Jésù ti ṣẹ́gun ayé torí láti àtètè kọ́ṣe ni Jésù ti ṣẹ́gun ìfarahàn rẹ̀ lákànwá rí nínú ẹ̀ràn ara nínú ara nígbà tí ọ̀rọ̀ ń di ara tó di ènìyàn ìfarahàn rẹ̀ la iṣẹ́ tá ti ṣe parí ni látètè kọ́ṣe láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa ẹ̀gbọ́n nínú ní ẹsẹ̀ kan ní ìwé ìròyìn ìjà ní orí kìíní ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn òkùnkùn náà kò sì borí rẹ̀ nígbà òkùnkùn tí ìborí ìmọ́lẹ̀ nínú Genesis orí kìíní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà tí ìmọ́lẹ̀ sì wà tó kùkù farasin tó sá tó kùkù ti borí òkùnkùn ò lè borí rẹ̀ láéláé nígbà wá dé ẹsẹ̀ kẹrìnlá ẹtú wo ìlérò tó pe Jésù o ó ní ọ̀rọ̀ náà sì di ara ọ̀rọ̀ ọ̀hún ó ní pé mo sọ fún yín pé kò sí bá ṣe sọ̀rọ̀ nípa jíjẹ́ ọlọ́run rẹ̀ tá à ní sọ̀rọ̀ nípa jíjẹ́ ènìyàn rẹ̀ bí jésù ti jẹ́ ènìyàn rí o ọ̀rọ̀ ọlọ́run tó di ara ni jésù ọ̀rọ̀ náà sì di ara ó sì ń bá wa gbé torí ẹni bá bèrè pé lọ́kọ̀ jésù sí bẹ́ẹ̀ ní ìsìn yóò wá yé wa ẹni rí ìwé ìwé jẹ́ ẹni orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ta kà lẹ́ẹ̀kan ọlọ́run torí ẹni fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gbẹ́ torí ọmọ bíbí rẹ̀ kan ṣe sí ni tí nígbà kà nílé ọ̀rọ̀ náà sì di ara ní ẹsẹ̀ kẹrìnlá ó ló sì ń bá wa gbé àwa sì ń wo ògo rẹ̀ ògo ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa títí àfidẹ́sẹ̀ ẹsẹ̀ kẹrin láyìí ọ̀rọ̀ náà wá di ara báwo ni àgọ́ ara òun ṣe wá rí wọ́n ní àgọ́ ara ìwà ń bá wa gbé àwa ń wo ègbé rẹ̀ ó ló gbé láàrin àwọn ènìyàn hmm, lọ́dún mẹ́tàlélọ́gbà àtààbọ̀ ọ̀rọ̀ ń ló ṣiṣẹ́ ìrẹsẹ̀ ọdún mẹ́ta àtààbọ̀ olúwòlù láàrin ẹ̀wọ̀ ènìyàn òun ló ń tú ní sílẹ̀ òun ló ń wo ní sàn abalagbẹ̀ tí ìwé sáàmù sọ wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. ọ̀rọ̀ ní í ṣiṣẹ́ láàárín ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n ó gbé ara wọ̀ nínú ti wí fún oníṣáájú lẹ́ẹ̀kan pé Jésù Kristi ọkùnrin kan tí wọ́n pè ní Ọlọ́run Ọlọ́run kan tí wọ́n pè ní ènìyàn Ọlọ́run ẹran ara Ọlọ́run nínú ara èyí tí Jésù pera rẹ̀ lọ sí ìwé ìrere kẹwàá ẹsẹ̀ ọgbà John chapter ten verse thirty kó tóbi wípé ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ ọgbà ẹ máa gbọ́ ọ Jésù ó ní ọ̀kan ní èmi àti bàbá mi já sí I am a father àwọn ohun tí Jésù olùgbàlà sọ̀rọ̀ èmi àti bàbá mi ọ̀kan náà la já sí there is no difference between me and my father kò sí yàtọ̀ láàárín ẹnì pé ẹni tí Jésù ń pè ní bàbá òun òun náà ní ọlọ́run ẹgbọ́n tí ìwé ní wípé gbọ́n Ísírẹ́lì olúwa ọlọ́run rẹ ọ̀kan ni hear o you Israel the Lord your God is one is one Jésù ẹ̀ wá sọ̀rọ̀ bíi nínú ìwé ìròyìn méjì àní oríkẹwàá ẹsẹ̀ ọgbọ̀n ó wí pé ọ̀kan ní èmi àti bàbá mi já sí <laughs> kò sí yàtọ̀ láàárín èmi àti ọlọ́run wọn ní ìwé johannu orí kìíní ẹsẹ̀ kẹrìnlá wá wí fún ọ pé ọ̀rọ̀ ń ló bi ara o hmm. òun ló ń bá wa gbé a sì ń wo ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo ti ọlọ́run John chapter one verse fourteen ọ̀rọ̀ náà sì di ara ó sì ń bá wa gbé àwọn sì ń wo ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa Jésù nǹkan ní ẹ̀tọ́ náà ń parẹ́ ni wípé ẹni tí ó ti ọ̀dọ̀ ọlọ́run wá ni kò sì síyàtọ̀ láàárín òun àti ọlọ́run ó ní ọ̀kan lèmi àti bàbá mi já sí ohunkóhun tẹ bá ti gbọ́ látọ̀dọ̀ Jésù àtọ̀dọ̀ Ọlọ́run lẹ ti gbọ́ ohunkóhun tí Jésù bá ti sọ fún yín Ọlọ́run ló sọ fún yín kò sí yàtọ̀ láàárín àwọn méjèèjì ohun tí bàbá ń sọ náà ni Jésù ń sọ ohun tí Ọlọ́run fẹ́ òun ni Jésù ń fi yànfẹ́ nìkọ̀ọ̀kan wa àlàáfíà ní fún ọkàn rẹ̀ àyànfẹ́ ìfẹ́ àwà ni mo fún yín lónìí ló bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á gbé yẹ̀wò dáadáa pé ta ni Jésù yìí gan gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé àsáyà orí kẹsàn-án ẹsẹ̀ kẹfà torí pé nítorí abí ọmọ kan fún wa àfi ọmọkùnrin kan fún wa ìjọba Jésù wà ní èjìká rẹ̀ a ó sì rẹ́ pé orúkọ rẹ̀ ní ìyanu nǹkan ẹgbẹ́ nípa Jésù ni Jésù jẹ́ ìyanu ẹtú dì ní inú two ó jẹ́ olùdámọ̀ràn ó jẹ́ ọlọ́run alágbára ó jẹ́ bàbá ayérayé ó jẹ́ ọmọ aládé àlàáfíà ẹgbẹ ikẹ ikẹ orúkọ kẹta tí ó pè nílẹ̀ ọlọ́run alágbára tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé ìròyìn pé yóò sì bí ọmọkùnrin kan Jésù ni ìwọ orúkọ nítorí yóò gba àwọn ènìyàn nínú wọn àlàáfíà Jésù bá a gbé táwọn Jésù yìí gan iṣẹ́ tó bá di a lọ tẹ̀síwájú láti ṣe lálàyé ẹni tí Jésù ń ṣe bí ìwọ pẹ̀lú bá ṣe tán tó fẹ́ mọ ẹni tí Jésù ń ṣe fi ọwọ́ rẹ sókàn àyà rẹ sọ pé Jésù Olúwa mo ti tún gbọ́rọ̀ rẹ lónìí o a ti fi yé mi wípé kò sí yàtọ̀ láàárín ìwọ àti Ọlọ́run mo ti gbọ́ pé ìwọ ni olùgbàlà tí ó gba ènìyàn là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ mo ti gbọ́ pé ìwọ ni ìyanu. E gẹ́gẹ́ bí ìwé wòlíì àìsáyà ti wí mo ti gbọ́ pé ìwọ ni olùdámọ̀ràn ìwọ ni ọlọ́run alágbára ìwọ sì ni bàbá ayérayé ọ̀run àti ọmọ aládé àlàáfíà dákun dábọ̀ dárí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi nílùú o mo kọ̀ wọ́n sílẹ̀ dá ọkàn mi là sọ mi di mímọ́ fún mi ní ẹ̀mí mímọ́ rẹ̀ kọ mi sínú ìwé ìyè ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyá mímọ́ òtítọ́ àti òdodo ní orúkọ Jésù Kristi Olúwa tolùgbàlà wa àmín àyànfẹ́ bó bá wádìí àwọn ìgbà mo kí ẹ kú oríire àbí àwọn oníkó Jésù olùgbàlà kó gbọ́ ọkàn rẹ là kó sọ ọkàn rẹ bí iná kó sì fọ ẹ̀mí ẹ̀mí mọ́ rẹ Jésù tìkára rẹ kó fi ẹni tí èyí ń ṣe kó fi hàn ọ́ kí Jésù jẹ́rìí ara rẹ̀ fún ọ kí fi ìwà láàyè rẹ̀ hàn fún ọ kó sì mú ọ déjọba ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa tolùgbàlà àmín bí wọ́n á ní okòó láti bí mi lẹ́yìn ètò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó ń lọ lójú móhùnmáwòrán náà ní kẹ́pẹ́ zero eight zero three zero seven seven eight five nine three lọ́gbẹ̀ẹ́ tẹ́wá kò mí náà ni wọ́n dà yín lóhùn ẹ̀yin fẹ́ ni ẹni tí Jésù ń ṣe ẹni ìbéèrè kan abẹ́sì fẹ́ ń gbàdúrà fún yín ni ẹ pè mí wọ́n dà yín lóhùn àyànfẹ́ títí tọ́jọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láyé tó bá pàdé lórí ètò yìí ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bí ẹ ti wọlé oṣù tuntun yìí mo súre fún yín mo gbàdúrà fún yín pé oṣù yìí kò fa èrè wa bá yín kí àánú ọlọ́run kó rọ̀gbà yé yín ká gbogbo ẹ̀yin tẹ́ wà níbi ìbílẹ̀ àìsàn ọwọ́ ọlọ́run ọ̀gá ògo kó fà yín dìde kó gbé yín wó kó wò yín sàn gbogbo ẹ̀yin tẹ́ ìwé bí ọlọ́run fún ọmọ rere ẹ gba ọmọ ẹ gba ìbùkún ẹ gba ìgbéga àdúrà yín kó jẹ́ ìtẹ́wọ́gbà ẹ ní ṣe lásán mo gbàdúrà fún orílẹ̀-èdè yìí àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú rẹ̀ àlàáfíà ọlọ́run kó máa jọba fún gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí ọwọ́ ọlọ́run ọ̀gá ògo kó wà lára yín ọwọ́ ọlọ́run ọ̀gá ògo kó wà lára yín jésù tìkára rẹ̀ kó gbọkàn yín là kí ó sì mú yín déjọba ọ̀run ní orúkọ jésù kristi olúwa àtúrúgbàláwa àmì títí dọjọ́ ọ̀fẹ́ láti pàdé bí jésù ni orúkọ ben olú tèmi títí dìgbà náà mo kó orí ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ ti ọlọ́run ìdàpọ̀ ti kó sọ̀kalẹ̀ kó ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín. ẹ̀sùn kọ̀ọ̀kan.